my country pipo tori don war war my pipo hey no be small tin o hey make una come see o oh. wetin una know say elsabo and lizzie. dey still dey drag lizzie. elsabo don leave lizzie. Lizzie no gree leave elsabo dey alone my pipo make una come hear wetin elsabo <laughs> hey dem say trouble dey sleep yagan dey wake am so welcome to bcg tv please if today is your first time on coming across my channel don't forget to subscribe hit on the notification bell so that whenever i upload any video you'll be the first to be notified so my return is almighty god will bless you and for those who are sharing me out those that are going and coming back god will bless you you will never lack in jesus name so guys without wasting no time let's go on today's video as e dey hot o oh, na so i take dey bring am dey come so guys àdán kan. ìwọ́dẹ̀ mi àtẹnìyàn ó jẹ́ ambọ̀sì èmi ò lọ́tà ntọ́pọ̀lọpọ̀ yìí fi ń ṣera yín ló pọ̀ jù tí ò gẹ̀kẹ́ ní ìlọsíwájú. bí àǹjọ̀nú ṣe wà yẹn Lizzy kò sẹ́ni tí ó lè bá sòtítọ́ ọ̀rọ̀ tó lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ṣìṣeṣìṣe ni torí I pity her because she will jeopardize her life èmi ò ṣàdájú abiyamọ bó ṣe wà yẹn it it it seems to me like a law of a karma torí wọ́n ní ẹni tá a wí fún ọba jí ó gbọ́ ẹni tá a wí fún wọ́n ní sọ̀rọ̀ ni wọ́n bá jà ni wọ́n bá tíjà bá ti pọ̀jù èèyàn ti di wèrè who has your time so tó bá ti wá ń búyàn tí o bá ti dé ẹ lóhùn yẹn o rò pé o ti win ní ìjà wàláì o win o wà o win burúkú burúkú. I don't have your time. I don't have your time. Ìtọ́ fi máa ń mọ àwọn olówó nìyẹn. Tó o bá lówó lọ́wọ́, you will concentrate on your business. Fighting is not reputable. It will only damage you. People will be running away from you. People will be scared to associate or to do any business with you. You see, you are, look at the people you are surrounded with. None of them got, got nothing. Everybody that are pushing you out. You know them, one from UK, that fat pig. I don't want to mention anybody one. She got nothing. Nobody has achieved. What's the purpose of coming to abroad when you don't achieve anything? Are you talking of the woman that is sweeping a train? A train, look at the caliber of people that surrounded you. Look at her age, over 65, pushing you to a destruction. Do we talk of Shege? Look at his outlook. Look how tacky he is, how dirty he is. Alcoholic on drug, rapist to be precise. He hasn't got anything. He only stuck in a bare seat. In a bare seat using your life to cruise. If, if you literally have, have, have really achieved something in your life, you will like to protect your assets. We warned you when you joined the Facebook Fracas. We did warn you, don't we? We warned you. Ẹni orí bàbá ṣe ni lọ́rọ̀ Facebook Fracas. Alára ń wí fún ẹ, agero ń wí fún ẹ, ọ̀rọ̀gùn lé àga ń wí fún ẹ. See what you have turned yourself. Ṣé o rí pé o ti ń rí kú lójú? look at your mirror. Whom do you see? You see yourself. Those people that are pushing you, that have turned themselves to a silent watcher, first of all, sit down, let them account, see what they have achieved. What achievement have they got? Abanidati Mbanidibe. There's nothing. Listen, I pity you. You are heading to a road of calamity. I can mention fields of people that are supporting you. All the basic necessity of life, essential necessity, kò sí kankan tí wọ́n ní. Ó wà lórí ilẹ̀. Wọ́n ní ìran mẹ́ta òun tó ṣì. Ìyá mi ò fogúnlẹ̀. Èmi náà wà tó ní fogúnlẹ̀ fọmọ. They don't plan for their life. All what they do is going to one party to the other. No assets. They don't plan for the future of their children. Those are the people that are pushing you to be fighting. If you know me, you know me yourself. Is that not why you gave up on me? Because I didn't continue to fight your heroes. I'm not the kind of people that dwell in, that dwell in a fight. No, I will just ignore you. I don't dwell in a fight. if i poured my mind out once twice i just neglect One year, ẹni àwí fún ọba gí ó gbọ́ mí ìmẹ́ntò and i will tell you one of your close family told me There's is a reincarnation. ṣé iru olonwo ògòǹgò what has she got? you know the reason tí wọ́n fi máa ń pe àwọn èèyàn kó fẹ́ mọ̀yàn kan tó pé kán bẹ ẹ̀jà I don't call people I don't call people number one because tí n bá pè wọ́n kọ́kọ́ máa jà lọ at the end of the day màá jù wọ́n sáàrin títì èmi máa padà mi ò ní ṣe jẹ méjì lọ so I don't call people to fight my battle I have decent children in as much I cannot bring them out to fight my battle kí ló tí mo fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ pé kó máa jà fún mi unless you want to do so. let me give that so many way you can monetize your page without even doing a chat which i will discuss to my people we have a meeting on empowerment program at 8 p.m tomorrow so i make updates i will be on empowerment i will teach you so many ways you can make money on facebook i'm a woman i made myself without the help of anybody on this earth without the help of any man without the help of family or tó tẹ́mi tọkùnrin ní tí mi ò tí ì nì ìjọ nítorí ọlọ́run àmọ́ tí ò tó wá ti ṣe nǹkan rere ìfàtọ̀ ká ní pé Lizzy Anjorin ó gbé nǹkan gidi sọ́wọ́ we warned you wọ́n ní bínú ṣùgbọ́n má ṣe jẹ́ kí òun kò wọ́ bá ìbínú ẹ̀ <laughs> wo ìrìn àjò Kasali Prophet Kasali orí kò kéde ńgbà tí wọ́n ti ti ti ti ẹ má gbà ó ẹ má gbà ó you know many she lost so he lost so many things wọ́n di tróònù ẹ̀kọ́ ní CAC wọ́n di tróònù ẹ̀kọ́ ní agbọ́tí Jésù because he didn't listen if you know what they call it social media majority of people that are pretending to be your friends they are your haters they are here with another account commenting there that is why mi ò yẹn tó bá bá mi ní ìsìn ah eh, eh, màmá ewé ẹ má gbà fún wọ́n ti wọ́n ṣe èrè ni wọ́n ṣe máa bá mi ṣé wọ́n rójú mi lẹ̀ màmá ẹ má gbà fún wọn ti ẹ̀bí ìyàláyà wọn rí kó wọn bá mi ọgbọ́n táwọn ewé máa ń sọ fún mi tí kankan bá ṣẹlẹ̀ wọ́n ní màmá ẹ ń jẹ́ kéèyàn súnmọ́ yín àwọn ti rí kinní ìtẹ́lẹ̀ máa ń jẹ́ kí kinní yẹn ó ṣẹlẹ̀ you don't need to tell me ọba tó ń pa mí mọ́ kí n tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn I don't allow gossip Mm-mm, I don't allow gossip kí ni tó ṣe ẹ́ tí ò ṣe nìkan rí but ìjà ni ó máa ń jà láti kékeré wọ́n ní bó ṣe gbígbèsè ayé ẹ̀ ṣe rí ni ìjà máa ń gba nǹkan rere lọ́wọ́ èèyàn ó máa ń ba nǹkan jẹ́ bíbélì gan sọ ó ní bínú ṣùgbọ́n má ṣe jẹ́ kí òun kò wọ òun ti wọ̀ bá ìbínú ẹ̀ tí wọ́n gan ti ń rí ìbínú ọlọ́run eṣeṣin ìbá lé mi mo fẹ́ lé tọ̀hún bá mi mo fẹ́ lé tọ̀hún tó lábára mi wá kọ́ wòtòwòtò wá wo àwọn ọmọ tó ń tẹ̀lé ẹ gangan jọ ewolo lóríire nínú gbogbo wọn alùfùlàní kó gbogbo àwọn ọmọ mọ́ṣáláṣí fún ẹ wọ́n tẹ̀ wọ́n tàbẹ̀là ẹ̀ torí pé kí ni ex boyfriend ẹni ẹ ti gbé ìdí ara yín gbóná ó kó gbogbo àwọn mọ́ṣáláṣí kan máa sọ̀pọ̀ tẹ̀ gbogbo àwọn aborí àbò wà wọ́n wá ń tẹ̀lé ẹ àwọn ọmọ tó yẹ kó lọ kọ́ kéwú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n bẹ̀ ẹ́ ṣe pé wọ́n á kú tọmọtọmọ wọ́n á kú tọmọtọmọ òun bá wọn jẹ́ mo ní opportunity láti fa àlùjọ tí máa fẹ́ fà mọ́ra you see why I'm different from all of you bìkọ́ tí má fẹ́ má ṣì rí ẹ máa fà lùjò mọ́ra owó tí mo fi two hundred èlò mo fún àlùjò ń jẹ́ yẹn ṣé two hundred and fifty thousand kọ́ mo fún ẹni wà láìtàláì tí n bá pè wàhálà yóò da gbogbo tọ̀wé ẹ̀ lẹ̀ but I don't need it àlùjò ló ló ń kọ́mẹ̀ntì yẹn nígbà tí àlùjò pè mí láti dúpẹ́ lọ́wọ́ mi àlùjò ṣé mo gbé call mi ì gbé call mo ti ṣe two fifty thousand naira mo fún mi ì gba information kankan lọ́wọ́ ẹ̀ nǹkan fún mi. You see why I'm different? You see why God is blessing me? tí n bá wá gba information lọ́wọ́ àlùjọ nípa ẹbú tó bẹ gbénu lé tí n bá wá sọ èrè wo mo fẹ́ jẹ ṣé wọ́n á fi fún mi lówó báǹkì ni you see why I don't listen to people ṣé mo fẹ́ fi gbowó ní báǹkì ni ṣé mo fẹ́ lọ fi kọ chẹ́ẹ̀kì ni ìyí tó ń ṣe ẹ́ ni wípé o ní ìlara lára o ní ìgbóná lára o ní ìlara Lizzy mo mo diagnose pé irú problem irú ìṣòro wo lo ní ara ìní ara ìní ara níní ìnira lára ni wípé ẹni tá a bá bá lábà ní bàbá tí wọ́n bá fẹ́ ìyàwó síwájú ẹ̀ kí ìyàwó yẹn kó má lówó lọ́wọ́ ìyáálé ẹ̀ ló máa máa jẹ́ kí ìyáálé yẹn kó kéré kán gbé yòó dólé lórí ìyáálé ẹ̀ ló máa jẹ́ gbogbo ìwà tó ń wu ìwà ẹ̀ṣẹ̀ gidigidi tó ń dènà àdúrà ni téèyàn bá mo rí ọkùnrin lò ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni mo kàn máa ń wò nígbà tí kan bá lóun lawó òun fomi lò bó ṣe sọ pé tó bá tiẹ̀ wá lawó fomi lò láti two thousand and two ṣé kò ti yẹ kó kákó làárẹ̀ ìwà tó ń wù tó míì ṣé o mọ̀ pé kí n tó mẹ́ẹ̀ náà orí ìjà náà ló fi mọ̀ mí ó ní mo fi mẹ́ẹ̀ ẹjọ́ tó yìn ló gbé wá tó jà ní náà ni bẹ́ẹ̀ lè bá máa wí lórí Instagram wọ́n á bú ẹ lọ bó gbé sórí YouTube wọ́n á gbé ẹ lọ bó dé Twitter wọ́n á gbé wọ́n á bú ẹ lọ bó dé Instagram wọ́n á bú ẹ lọ bó dé TikTok wọ́n á bú ẹ lọ ó dẹ̀ tẹ̀ka rẹ̀ èmi ò lọ́ta tó bá rò pé lọ́ta mi ò lọ́ta o ọmọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èmi ò lọ́ta o ìjọ wo lórí tí mo wá sórí lẹ́ṣà tí mo máa ń sọ yìí pé gbogbo ọ̀tá ayé mi ẹ máa kú ẹ̀yin kí ló kàn mí bó bá yé tì mí wà láàtì ẹ bó láìkì mi wà láàtì ẹ mi tiẹ̀ bí ẹ ti má ti rò pé mò ń lọ́ta ó mọ̀ pé ó máa pollute mind mi towards a man.